السلام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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حثنا ورغبنا في ذلك النبي صلى الله عليه وسلم فيما صح عنه من الأحاديث واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لا زلنا على حقيقة الإسلام لقد بينا في الخطبة السابقة معنى الإسلام وذلك لحاجة الناس لحاجة العلماء وطلاب العلم والعوام إلى معرفة الإسلام الحقيقي الذي جاء به النبي صلى الله عليه وسلم والذي دعا إليه وقد بينا فيما سبق أن الأنبياء والرسل الذين جاءوا قبل نبينا محمد صلى الله عليه وسلم جاءوا بالإسلام وسألوا الله سبحانه وتعالى أن يميتهم مسلمين واعلموا عباد الله أن الإسلام الحقيقي الذي نتكلم عنه له خمسة أركان ولا بد من صحة هذه الأركان واستقامتها قبل أن يكون الرجل مسلما وعلموا عباد الله أن هذه الأركان معروفة ومشهورة بين الناس حتى بين الصغار لكننا لا بد لنا أن نعرف ماهية هذه الأركان وأن نعرف ما ينقل هذه الأركان وما يبطلها واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم ذكر لنا هذه الأركان في أحاديثه آه، المختلفة ومن ذلك ما رواه عن عمر بن الخطاب رضي الله عنه حينما جاءه جبريل عليه السلام يسأل النبي صلى الله عليه وسلم عن بعض الأسئلة المتعلقة بأصول ديننا ومن ذلك سؤال جبريل عليه السلام فأخبرني عن الإسلام فقال له النبي صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتخرج البيت وفي هذا الحديث ورد ذكر آه، خمسة من أركان الإسلام وكذلك من حديث عمر بن الخطاب رضي الله عنه عنهما آه، عبد الله بن عمر رضي الله عنهما الذي ورد في الصحيحين أن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت وهذه هي الأركان الخمسة واعلموا عباد الله أن الركن الأول آه عبارة عن ركنان عن ركنين في ركن واحد ألا وهو شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وهذه الكلمتين هي هو آه، هما يعني بمثابة الركن الأول من أركان الإسلام وهما بمثابة آه، المفتاح إلى أو المدخل إلى الإسلام ومن أراد أن يدخل الإسلام ولا بد أن يتلفظ بهذه الكلمتين شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله واعلموا أن شهادة أن لا إله إلا الله لا, لا تتحقق إلا بتوحيد الله سبحانه وتعالى وتجريده من الشرك وغير ذلك مما نزه الله سبحانه وتعالى نفسه عنها واعلموا عباد الله أن شهادة أن النبي أن نبينا محمد صلى الله عليه وسلم لا تتم أيضا إلا بتجريد متابعته بتجريد المتابعة لله للنبي صلى الله عليه وسلم لئلا نتابع أحدا ديننا إلا نبينا محمدا صلى الله عليه وسلم وهذا يدل على أنه لا ينبغي ولا يجوز لأحد أن يعبد الله سبحانه وتعالى بغير ما جاءنا به نبينا محمد صلى الله عليه وسلم ولا ينبغي لنا أن نبتدع في دينه صلى الله عليه وسلم وهذا هو الركن الأول من أركان الإسلام أدوكم الله وبارك ولا أترى إنك جمع النبي صلى الله عليه وسلم عليكم يا الله وبارك ولا عليكم يا جنجة تارك يا الله قبام بابا سعدي النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam yóò fi jọ gbìdàn kìyàmà ẹ̀yẹ́ òṣìṣẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlálódódó gẹ́gẹ́ bá ṣe máa ń sọ múra wá ní gbogbo ọgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá yìí ń ti Al-Qur'an òun náà lágbọ́dọ̀ máa gbélékè gbogbo ọ̀rọ̀ bákan náà ìlànà Nabi sallallahu alaihi wasallam

wọ́n máa sọ pé kò yẹ kẹ́ lọ mọ́kà mọ́nù tí bá níbi òkun bàálù láyé rẹ̀ gbogbo àwọn ilé ìta ń sọ yìí àwọn nǹkan tó fúyẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe àdádálẹ̀ tá ń wí àdádálẹ̀ nínú ayé ìgbàláyé wà fún wa káṣe àwọn àfikún àwọn nǹkan tó bá dáa tó bá dáa nínú ìgbésí ayé káṣe kò sí tó tako táwà bá ti ṣe lọ́nà haram anábí ò débìlá tàjíà ìwọ́lẹ̀ débìlá tàjíà anábí ò kó sẹ́sàsọ anábí ò wọ anábí ò ni tó jẹ́ pé tá a bá tó ń lò gan sójú ọ̀nà ẹ̀sìn á sì gbàládá lórí ẹ̀ a jẹ́ pé tá à ń sọ fún ara ní pé gbogbo tá a bá kámọ̀ ìpé anù ni tó gbogbo tàbá ìsìnkú lánù anù ìpéyàn débi eríire a máa múyàn sí ibú ní tó bá díjọ́ ògbìdà ìfìyàmà a sì máa múyàn wọnú láni tó bá díjọ́ ògbìdà ìfìyàmà ẹ̀yọ́ tí ọlọ́wọ́ bá díjọ́lá gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ àsọ́lẹ̀ fúnra wa tí ń sọ fúnra mi jẹ́ ń sọ fẹ́ni kọ̀ọ̀kan wa ipé ká bẹ̀rù ọlọ́wọ́ bá díjọ́lá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá díjọ́lá ti pa wá láti ká bẹ̀rù rẹ̀ nínú al a nínú àwọn àyà tó pọ̀ Ànábì sallallahu alaihi wasallam òun náà tàí máa ń ṣe wá lójú kòkòrò lọ sí ìfáyà ọlọ́wọ́ bá díjọ́lá nínú àwọn ìtò lálàáfíà nínú àwọn àdíjà Ànábì sallallahu alaihi wasallam káwà tí ó bá ti tẹ́kọ́wà nínú gbogbo tàà bá ti tẹ́jú ẹ̀sì tí ó bá ti tẹ́rọ ọlọ́ọ̀ bẹ́ẹ̀ lásán ni kábẹ̀rọ ọlọ́wọ́ bá lè jọra túláàsì ni fún ọkùnrin túláàsì ni fóbìnrin ọlá túláàsì ni fọmọdé àtàgbàlagbà ẹ̀rùsìn ọlọ́run bá àríkíọlá a ti ń bọ́rọ̀ islam pàápàá nǹkan tí islam kò sí tó fa eléyìí tó tayọ pé tàbá wo ayé tàwà lónìí a rí pé àwọn nǹkan mí sí ilé islam àwọn èèyàn ti ń dá papọ̀ mọ́ islam àwọn nǹkan mí tó jẹ́ islam àwọn èèyàn yọ jáde kó omi islam nígbà tí ò sínú ẹ̀sìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá fẹ́ máa mú nǹkan dàrú mọ́ e, akẹ́kọ̀ọ́ mímọ̀ lọ́wọ́ kátó wá sọ pé àwọn tó jẹ́ pé àwọn ọ̀gọ̀rọ̀ yẹn láwùjọ tí wọ́n ti ẹ̀ lọ́lé ẹ̀kọ́ rárá nǹkan dàrú wa kí ni nǹkan tá à ń Islam kí ni ìtumọ̀ wa àtàlàyé rẹ̀ fúnra wa kí ni ọlọ́ọ̀bà Islam ẹ̀sìn kan tó ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́gbà ni Islam bákan inú kútùbà tó kọjá àti sàlàyé fún a ipé gbogbo àwọn òjíṣẹ́ tó ti kọjá lọ látorí ànábì Nuh alayhi salam gbogbo wọn pátápátá ìsìláàmù náà ni gbogbo wọn pèpè sí gbogbo wọn pátápátá wọ́n sì ń bẹ Ọlọ́run Ọba àlékíọlá ó pa ní mùsùlùmí eléyìí túmọ̀ pé ẹ̀sìn islam dánábì mú wá ànábì èsì e àdádálẹ̀ ànábì ò má dádálẹ̀ wá ànábì mú tí ó ti bá àwọn tó ti kọjá lọ tí wọ́n mú wá náà ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa ànábì mú islam ànábì wá mú ìtó jẹ́ islam ànábì mú wá fún wa so látara àdí eléyìí alíbùkátà sí ká mọ irú ìsìláàmù wo lànábì pépè lọ síbẹ̀ ká mọ irú ìsìláàmù ni àwọn sàábì ànábì kí ni tàbá mọ́ gba àwọn eléyìí táwa náà bá ń tẹ̀lé dáa ti ń lò eléyìí ni ó mọ̀ túnmọ̀ pé ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ni wá lóòótọ́ a sì ń tẹ̀lé ìsìláàmù tánàbí mú wá òní bálá káìmú ó jẹ́ pé ẹni tó mú nǹkan wá fún

tó jẹ́ pé àwọn orígun márààrún yìí dáa ń sọ yìí túláàsì ní ká ṣọ́ra wa níbi àwọn orígun márààrún yìí àwọn orígun márààrún yìí ò gbọ́dọ̀ yígẹ́ àwọn orígun márààrún yìí ò gbọ́dọ̀ wó kò sì gbọ́dọ̀ súnmọ́ lọ́wọ́ tá bá mú àwọn orígun márààrún yìí tá bá mú wọn dógóngó níbo ti ẹ̀ká ṣe eléyìí náà láàfi lè máa pàpì mọ́ra pé mùsùlùmí ni wá lóòtọ́ àwọn orígun márùn-ún ń sọ yìí kọ́dọ̀ ọmọ kékeré lónìí tá bá béèrè lọ́wọ́ rẹ̀ tá bá ní pillars of Islam ọmọ kékeré ó kà fún ọ látòkèdélẹ̀ tá bá ní kí ní orígun ẹ̀sìn Islam òpó ẹ̀sìn Islam àwọn ọmọ kékeré ó kà fún wa lóòótọ́ ni gbogbo alámọ́ àwọn àríkánù ìsìláàmù tá ń sọ yìí lóòótọ́ ni gbogbo alámọ́ yẹ àtìmọ̀túnmà rẹ̀ nítùmọ̀ ògèrè àmọ́ kí wá láwọn nǹkan yìí kó jọ sínú kí láwọn nǹkan tí ó jẹ́ sí àríkánù ìsìláàmù wa kún lálàáfíà kó sọ́lì kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa kí ni àwọn nǹkan tí ó jọ máa yín gẹ kí ni àwọn nǹkan tí ó tiẹ̀ yóò wáwó pátápátá tí ó jọ ṣubú tí ò ní jẹ́ ó jẹ́ mùsùlùmí eléyìí àbùkátà àti ká mọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rùsìn ọlọ́wọ́ kí ni nǹkan tàà ń pè ní àwọn orígun islam tí ó mú islam tó tí ó jẹ́ ọmọ jẹ́ musulmi anábi júwe rẹ̀ fún wa nínú àwọn hadith anábi júwe rẹ̀ fún wa òun náà ni hadith umar bin al-khattab radiyallahu anhu hadith umar bin al-khattab èyí tí ó wà nínú sahih bukhari àti sahih muslim ó ní anábi sallallahu alaihi wasallam ó ní arákùnrin kan dé wá bá wọn arákùnrin tá ń sọ yìí ẹ̀yìn wọ́n lásọ rẹ̀ funfun kí ní wọ́n ní irun erí rẹ̀ dúdú wọ́n láwọn ò sì rí orí pa rìnrìn àjò lára rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé irú ẹni tó wá wáhàn yìí nìsín ẹni tó jẹ́ pé wíwá rẹ̀ sèyàn lè mọ̀ ni tó bá jẹ́ pé ẹni tá mọ̀ láàrin wá ni tó bá jẹ́ pé a bá rí pásọ̀ rẹ̀ pán a bá rí pé irun rẹ̀ mẹ́kú a rí pé àmọ́ láàrin wa lóòtọ́ àmọ́ arìnrìn àjò ló súnmọ́ kó jẹ́ irú ẹni bẹ́ẹ̀ àwárí kẹkàlára rẹ̀ wala ya'rifu Umar ibn al-Khattab ó lẹ́nìkan kò sẹ́nìkan tó dáàmà nínú wa gbogbo a ti alaihi wasallam títí tí arákùnrin wá jókòó tí Ànábì alaihi wasallam fàásínádà arúkúbatẹ́ ilá arúkúbatẹ́ ó wá fi eékún rẹ̀ méjèèjì ó jókòó ní jókòó tí ó fi eékún rẹ̀ kó alaihi wasallam wàwádá kàfẹ́ aláfàkídẹ́ ó wá gbé ọwọ́ ara rẹ̀ méjèèjì lórí tààrà rẹ̀ méjèèjì àwọn ìlúmí àmọ́ tu ní ṣùgbé ó wá gbọ́wọ́ rẹ̀ lérí tààrà Ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ àwọn súnfí mi ó sọ pé báwọn sí ma gbọ́wọ́nù tó bá fẹ́ gbọ́wọ́ bó ti jòkó wájú ṣe é kú ní owó lójú ọmọ ara wọn

inú ìbéèrè tó wá bèèrè lọ́wọ́ anábi sallallahu alaihi wasallam ní ìtawà fẹ́ lò nínú ọ̀rọ̀ tá ń sọ yìí òun náà ni pé ó bí anábi pé fa akhbiri ni anil islam ó ní ilẹ̀ anábi sallallahu alaihi wasallam fún mi ní òun bí nìkan tí wọ́n pè ní islam akhbiri ni anil islam anábi sallallahu alaihi wasallam wá sọ islam fún anábi kó islam jọ láàrin òkú márààrún ìtawẹ́ sàlàyé fúnra wáyé anábi ní àtẹ́jáda la ilaha illallah ẹni tá وأن محمد رسول الله قوة ذلك النبي صلى الله عليه وسلم وجيش الله وبارك ولاني وتقيم الصلاة قوت ما برجو وتؤتي الزكاة قوت ما يزكاة وتصوم رمضان قوت باوي رمضان وتهج البيت قوت با قوت لو إلى الوا قوت حج نبا تو باني كبا لا تلو إليه نيلẹ̀ nínú hadithi yìí ó tún ilẹ̀ nínú hadithi mi bákan náà hadithu Abdullah ibn Umar radiyallahu anhuma òun ti ẹ̀sọ fún agbọ́npá gbangba ni pé bóní alìsìláàmù aláhàm pé ìsìláàmù tẹ́ríun wọ́n máa ń pa ní lórí kíni lórí àwọn nǹkan márùn kan ni wọ́n mọ̀ islam pa tàbá sì ni wọ́n mọ̀ nǹkan lórí nǹkan ó tún máa gbé nǹkan yẹn ni ó máa jẹ́ usul òun náà ni ó máa jẹ́ usul òun náà ni ó máa jẹ́ foundation fún nǹkan yẹn ó tún máa gbé orí tí wọ́n mọ̀ islam lé lórí òun náà làwọn nǹkan ni abdullahi ibn umar radiyallahu anhuma òun náà ló kà wa ipé wọ́n mọ̀ islam lé lórí àwọn kan márùn ta wá kà fún ara yìí a rí pé bá ṣe sọ kò jọjú lójú ẹni tó lójú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sí iṣẹ́ àjòjì létí àwọn èèyàn nítorí pọ́n kálùkù náà ló ti máa tẹ́lẹ̀ àmọ́ tí wá láwọn ìtumá rẹ̀ shahadatu an la ilaha illallah muhammadan rasulullah

lóríṣìíríṣìí tó jẹ́ pé ìbẹ̀nú ọ̀rọ̀ ẹnu ìbẹ̀nú iṣẹ́ ṣíṣe tó lè jáyàn kúlẹ̀ látara ṣàádàtù la ilaha illallah ìsì ń bẹ nínú àdìọ́kàn ga tó jẹ́ pé tí yóò fi sọ́kàn tó jẹ́ pé kò ní jẹ́ kí yóò wà nínú ẹni tó jẹ́rìí pé ọlọ́ọ̀bà àríkẹ́ ọláwọ̀ nìkan ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún so látara àjẹ́lẹ̀ ìjẹ́rìí pé kò sọ́bà àkọ́dá máa jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala ìtumọ̀ rẹ̀ náà ni pé ká sí ọlọ́wọ̀ ọba àríkẹ́ ọlá nìkan ká sí lọ́kàn ṣoṣo níbi ìjọsìn fún kásí ọlọ́ọ̀bá àlékẹ́ ọlálọ́kan ṣoṣo níbi àwọn tẹ́tọ́ ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá máa ṣe kásí ọlọ́ọ̀bá àlékẹ́ ọlálọ́kan ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ ká má ba ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ká má ba àwòrògún níbi àwọn nǹkan tí ń ṣe ká má gbé agbára ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ká má gbé fún ẹ̀dá kama jọsìn kama gbé ìjọsìn ìjọsìn ọlọ́wọ́ bá kama gbé fẹ́ dámì gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kó jọ sínú ìjẹ́rìí ní pé ọlọ́wọ́ bá kama jọsìn fún ẹwàjá wo agbọ́nrin yìí nìkan ẹjá wo eríṣìíríṣìí tàà ń fojú wá rí láwùjọ ẹjá wo eríṣìíríṣìí tàà ń fetí wá gbọ́ láwùjọ tó ẹgbẹ́ ń ṣẹlẹ̀ látúnú nǹkan tí ń tako ìjẹ́rìí pé ọlọ́ọ̀bà àlekẹ̀ lánìkan ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àrí àwọn èèyàn lóríṣìíríṣìí wọ́n máa pera wọn ní mùsùlùmí wọ́n sì máa gbẹ́bọ ẹ̀yìn tẹ́lẹ̀tẹ̀rí kan ló wá gbé ìjíbẹ̀ ni ẹbẹ̀ tí ń káà ní mùsùlùmí ni irú eléyìn bẹ́ẹ̀ nísìn yóò ti máa sọ pé ṣàádàtù aláìlá ìlàlá yóò lóhun jẹ́rìí pé kò sọ́bà àkátà àmọ́ jọ́sì fún àfọlọ́ọ̀bà àríkíọlá tọ́lọ́ọ̀bà àríkíọlá ló pẹ́bọ fún ni tọ́lọ́ọ̀bà àríkíọlá ló ṣètùtù fún àwọlọ́ọ̀bà àríkíọlá ló bi àwọn léèrè àìmẹ́yà àwọn eríṣiríṣi nínú ìgbẹ́tọ̀ ni owó owó lọ àwọn nǹkan ni ó ṣe tó fi lówó ẹlòmí ó sọ fún ọ pé tó bá ń wówó àbíkó kẹ̀yìn sọ́lọ́run tó bá ti wá kẹ́yìn sọ́lọ̀ tó bá ti wá dé tán ó wà kọ̀ ìsọ́lọ̀ padà ó wà ní ọlọ́run mo ti dé padà so eléyìí náà pé ẹni tó bá gbọ́ ọlọ́run ọba àlékẹ́ ọlágbọ́ tó gbà yí pé ọlọ́run ọba àlékẹ́ ọlánìkan lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún pé yóò nígbàgbọ́ irú àwọn nǹkan àbí yóò máa ti gbòrò àwọn nǹkan ni onìkan ló ti yẹ ká máa jọ́sìn fún ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ iṣẹ́ àfáà wọ́n sọ jíjẹ́ aláwo láwùjọ wa ní tó tako gbogbo àwọn nǹkan tá à tẹba wá bèèrè pé ilé kéwú olóní kò ní ilé kéwú kàtí ń kọ́ ma ń kéwú kò ní ìkàtí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kọ́dọ̀ òun gan ìmọ̀ tí ó fi kọ́ yẹ̀gọ́ òsí lára rẹ̀ yóò wá ní iṣẹ́ àfáà lòun ṣe tẹ̀bá wà ní pé kí ní pè ní sí àfá yìí iṣẹ́ ẹ̀kọ́ máa tẹ́ ipẹ̀ iṣẹ́ ẹ̀kọ́ máa jú nǹkan iṣẹ́ ẹ̀kọ́ máa sorun wájú papọ̀ mọ́sí papọ̀ iṣẹ́ ẹ̀kọ́ máa jalé òun lérú kó lé òun ló mẹni tó jalè òun ló mẹni tí ń ṣe èèyàn òun ló mẹni tó kó mẹ́ni kan òun ló mẹni tó jí nǹkan irú àwọn iṣẹ́ tí ó máa ṣẹnu òun ló mọ ẹni táwọn ọ̀tá wọ́n sì máa fi ìmàtí sára rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí in tó tako ìjẹ́rìí pé ọlọ́ọ̀bà àríkẹ́ ọlánìkan ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún ni ẹni tó lọ lè bá tí ń ba yíyẹ nǹkan wò ń fòkúta yẹ̀wò ni ń fi èpẹ́ yẹ̀wò ni ń fi asọ̀fún yẹ̀wò ni ń fi tẹ̀sípá yẹ̀wò ni ń fi kọ́ọ̀bù yẹ̀wò ni ń tí ń ṣe fún ọ àdíwàdíwọ́ àtẹ́ntẹ́ lọ òun lòun nípa kọ̀kọ̀ gbogbo ẹni tó wà ń sánmà pátápátá àtẹ̀dá tó wà ń lẹ́ẹ̀lẹ́ kò sẹ́nìkan tó nímọ̀ nípa kọ̀kọ̀ ní tó pamọ́ tó ti tẹ̀lẹ̀ kọjá tí ó tójú rẹ àbí tí ó ti tẹ̀lẹ̀ tí ó tẹ̀lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà làwọn èèyàn ń pè àpèmọ́ra rẹ̀ òun náà làwọn èèyàn fi ń jẹ́ àbá láti láwùjọ pápá nílẹ̀ Yorùbá wa yìí àwọn ọmọbòmí àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà làwọn èèyàn ní lọ́wọ́ tí ó fi máa pè láfà ńlá kèsèpó ní mímọ̀ kan kèsèpó hakini kan sórí kèsèpó ẹ̀sìn kan ló yé ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ni wọ́n lòun náà ní kíní wọ́n lòun náà làfà àgbà nítorí pé ó ní síhírù nítorí kó ní dán nítorí kó lóògùn lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó takó ìjẹ́rìí a pèra wa ní mùsùlùmí ìwé lè takó ìjẹ́rìí pé ọlọ́wọ́ bá lékẹ́ lánìkan lẹ́tọ̀ ká máa jọ́sìn fún táwa bá wá bọ́ pábọ́sẹ̀ táwa bá ṣe túláàsì ní ká bọ́ pábọ́sẹ̀ kò lára àwọn tí ń ṣe ibi tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kù sí láwùjọ nu yóò lè ní ezógbò àmì mi ò takọ̀ àìsàkó rẹ̀ ń nítorí pé ó rí sáìdá ni bẹ́yà kò wọ́ kó tẹ́lò nínú ó lè di lọ́la ó lè jọjọ́ wájú kí wọ́n náà tẹ́kíní kí wọ́n náà máa ṣe gbogbo àwọn nǹkan wáyí ó tako ìjẹ́rí ipé ọlọ́ọ̀bà àríkẹ ọláọ̀kan tuntun ni so a ti ma pàpẹmára ipé mùsùlùmí ni wá a ti ma pàpẹmára gbogbo eléyìí a ti ní gbogbo orú àwọn eléyìí ládìí ọkàn àwọn àjọ ọkọ̀ pọ̀ léríṣìíríṣìí tó takótọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá inú ẹ̀ lóró òdílé wà inú ẹ̀ làwọn àṣà ìdílé lóríṣìíríṣìí táwọn èèyàn máa ń ṣe ẹni tó bá ṣe léyìí nǹkan báyìí ó sì ọ́ tó bá yóò gbọ́dọ̀ ṣe léyìí àwọn ògbọ́dọ̀ ṣe léyìí àgbọ́dọ̀ mú nǹkan báyìí àgbọ́dọ̀ ṣe nǹkan báyìí ní tí ó tako òfin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni nítorí pé tó bá gbà lọ́kan ṣoṣo ni ìtọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá bá ni ìtọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá bá ṣe ẹnìkọ́nà wá jín níbi ìjẹ́rìí pé ọlọ́run ọba àríkẹ́ ọlá ọ̀kan ṣoṣo ni àbíká múra àbíká jẹ́ kí ara wa àbí ká lọ lè túbá kí kó mọ́ ka ogboro àwọn nǹkan báyìí kó mọ́ ka mọ́ wà lọ́wọ́ tí kó bá ka mọ́yàn lọ́wọ́ èyàn ní sínú ẹni tó jẹ́ ìrìpọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́ọ̀kan tó so ni tí ó bá Islam gbogbo ẹ̀sì ṣubú fúnyà gbogbo òwúlò fúnyà tó bá dijọ́ ọ̀gbẹ́dẹ̀ alìkìyàmá ìwọ̀n tí wọ́n fọ́ ní ìdán ní òfin kọ́ nílé ìdán ní òrìmọ́lẹ̀ ìdán ní ọmọ fífọ́ láàárọ̀ ńgbà tó bá ń lọ sọ́ọ̀bù ìdán ní òrìmọ́ sọ́ọ̀bù rẹ àti gbogbo àwọn eríṣiríṣi ìdán ní ọmọ ńlá ìdán fi ní ọ̀kan tó so ní ìwọ́n tó bá ń ṣe gbogbo eléyìí ẹlòmíín bí ogun tó fi kọ́pá òun ni ó fi kírun gbogbo àwọn nǹkan kí nǹkan tán jó tán ló fi para òun ni ó fi kírun pẹ̀lú ẹ̀gbin pẹ̀lú ìdọ̀tí gbogbo rú àwọn nǹkan wọ̀nyí àfi ká jìnà sí àfi ká túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá gbogbo tí máa ń ṣe wá ẹjá sá lọ lè bọ́ lọ́wọ́ bá àríkíọlá gbogbo tí a bá ń la ọ̀nà táàfi máa pè wọ́n làkalẹ̀ fún wa ọ̀rọ̀ ànẹ́bì tí wa ànẹ́bì fi ó gba àwọn ọ̀nà yé wa ọ̀nà táàfi bẹ lọ́hùn ọ̀nà táàfi wá táà bá ń jáde láyé tó síra dáadáa òun náà àwọn sàábí ànẹ́bí ló tàbí lo ìgbésí ayé rọrùn kí ló dé tí ò wá ní wúlò fáwa kí ló dé ò ní sáǹfà ní fáwa tó jẹ́ pé nǹkan àwọn ẹlẹ́bọ tí Islam ti lé wa kó ń bẹ́ nǹkan àwọn olóòsà tánàbí sallallahu wa tọ́lọ̀ ọba àríkẹ́ láti bà nẹ́bí ti kò ń gẹ́ láti yọ wá kó ń bẹ́ òun náà láti wá máa padà sí so ó yẹ pé ó yẹ ká wa tàbá ti jáde láyé kò sí ìkankan mọ́ bí a bá ti kú ń padà bọ̀ wá ṣe kò sí má kọ́dà gbogbo àwọn ìní ọmọ ọ̀nù wọn bí sàárè hun pé lágbàjá tó má ní kìrí kan sọ pé láìláìlá irọ́ ni kò wúlò mọ́ ìwọ tí ò bá ti láìláìlá rẹ̀ bá ti bàjẹ́ tó wá dé ti sàárè táwọn fà kan wá dúró mẹ́ àwọn àtọwọ́ pé lágbàjá tó má bí والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين عباد الله اعلموا أن للإسلام آه، خمسة أركان وهذه الأركان لا بد من استقامتها وصحتها قبل أن تكون من المسلمين والركن الأول عباد الله شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وقد بينا معنى شهادة أن لا إله إلا الله وما تتضمن آه، من الأمور وما ينبغي لنا أن نحذره من المعتقدات والأفعال والأعمال واعلموا عباد الله أن شهادة أن محمدا عبد الله ورسوله أو شهادة أن محمدا رسول الله لا تتم ولا تتحقق إلا بتجريد المتابعة للنبي صلى الله عليه وسلم بأن تتابع النبي صلى الله عليه وسلم جميع دينك أن تفعل كما فعل النبي صلى الله عليه وسلم وتستنى بسنة النبي صلى الله عليه وسلم وألا تعبد الله سبحانه وتعالى إلا بما جاء به النبي صلى الله عليه وسلم وألا تبتدع في دين النبي صلى الله عليه وسلم لأن النبي صلى الله عليه وسلم قد حذرنا من ذلك كله في حياته وقال من عمل عملا ليس عليه أمرنا فهو رد وقد حذر النبي صلى الله عليه وسلم آه، من من من البدع من البدعة في الدين حتى بين النبي صلى الله عليه وسلم أن كل بدعة ضلالة وكل ضلالة في النار ولذلك ينبغي لنا عباد الله أن نتنبه إلى هذه الأمور وأن لا نعبد الله سبحانه وتعالى إلا بسنة نبي صلى الله عليه وسلم وأن ننتسب إلى سنته صلى الله عليه وسلم وندافع عن ونسأل الله سبحانه وتعالى أن يميتنا على سنته صلى الله عليه وسلم الصحيحة أدوكم الله وبارك ولا أتركاتك كفو النبي محمد صلى الله عليه وسلم عليكم الله وبارك ولا كما بعض تابع النبي àti gbogbo àwọn tó bá dúró déédéé lórí ìlànà nabi sallallahu alaihi wasallam tí tó fi jọ bídà kìyàmà ẹ̀yẹrú ni ọlọ́wọ́ bá rí jọlá a sọ fúnra wa pé ẹ̀sìn islam ó ní àwọn orígun márùn-ún tó jẹ́ pé tún láti ní káwọn orígun márààrún yóò lálàáfíà ni ó sì dúó dédé bí nǹkan bá ṣe kan nínú àwọn orígun márààrún yìí gbogbo àwọn mẹ́rẹ̀ẹ́ni tó kò gbádùn má kò ní jẹ́ kéyàn èrò ní di mùsùlùmí ìwọ gbọ́dọ̀ mú alákọ̀ọ́kọ́ kò ní àwọn ìyókù nǹkan ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ ní pọ́blẹ́mù bí àwọn tó kù gbogbo àwọn ilé òní wúlò kan tó bá dijọ́ ìgbéjà kìyàmà àbíjí gbogbo ẹ̀ pátápátá kó lálàáfíà gbogbo ẹ̀ pátápátá òun wa tàbí nínú àwọn orígun Islam tàbí ma jẹ́ mùsùlùmí òun náà ní shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah eléyìí òun náà ni ìjẹ́rìí pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àfi Allah subhanahu wa ta'ala a ti sàlàyé eléyìí nínú kútùbà alákọ̀ọ́kọ́ àwọn anna Muhammad rasulullah àti ìjẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlárí ẹ̀rí méjèèjì tá a dákọ̀ yìí òun náà ni kọ́kọ́rọ́ àdúkà sọ pé ojú ọ̀nà tí èèyàn tí bá ń ṣe nǹkan mí tẹ́lẹ̀ tó wá ronú kí àlà tó lóun fẹ́ ṣe islam ní tí ó fi wọnú islam òun náà ni ṣàhádátù alla ilaha illallah wa anna muhammadan rasulullah bẹ́ẹ̀ náà ni ẹni tí ó bá jáde kúrò nínú islam yóò rọ́lù kan nínú àwọn méjèèjì náà ni àbíkọ́ rọ́lù méjèèjì papọ̀ òun náà ni ó mú jáde kúrò nínú islam tó látara àdí eléyìí a gbọ́dọ̀ mọ̀ ìtumọ̀ ibi ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá àríkẹ́ ọlá ni ìtumọ̀ tọ́pọ̀lọpọ̀ gbọ́yé láwùjọ wa òun náà ni pátá máa pàtó mára ipe ànábì sallallahu alaihi wasallam náà là ń tẹ̀lé ká máa ròyìn ànábì sallallahu alaihi wasallam ní mẹ́sàn ní mẹ́wàá ní nǹkan tọ́lọ́wọ́ bá àlẹ́kì ọlọ́wọ́ fi ròyìn ẹ̀ ní ìta ànábì sallallahu alaihi wasallam fi ròyìn rẹ̀ àwọn ẹlòmíì tí wọ́n bá ròyìn ànábì

ẹnìkan jọ kan lọ àwọn sàábí ànẹ́bí in wọ́n rú yà nẹ́bí sallallahu alaihi wasallam jọ kan ó wá ní yá khairana wa ibn khairina in sọ bá nẹ́bí sallallahu alaihi wasallam nínú wa tó jẹ́ pé àwọn tó lóore jù náà àwọn tó bí ànábì sallallahu alaihi wasallam ànábì ti dá alákẹ́ ànábì ní mọ́sọ̀lá ọmọ ànábì sallallahu alaihi wasallam la tutiruni ẹ má yìn mí láyìnboro ẹ má yìn mí kọjá àlà kama atrat an-nasara ibn Maryam gẹ́gẹ́ bá àwọn Maryam wọ́n yìn láyìnboro débi pé wọ́n sì gbé e dépò ọlọ́run ọba àríkẹ́ọlá ẹ̀yẹn wọ́n ní mẹ́ta lọ́kan nígbà ó yá wọ́n tún ní òun gangan lọ́lọ́run wa gbẹ̀rẹ̀ yá wọ́n tún lóòlọ́mọ ọlọ́run eréṣìíríṣìí òun náà ni wọ́n ń pè ànábì wá kọ́ṣà àwọn sàábé ó ní ẹ máa sọ pé ànábì ní ana abdullah inama ana abdun faqulu abdullahi wa rasulu ànábì ní ẹrú ọlọ́run ni mí ẹni tẹ bá fẹ́ yìn mí tẹ bá fẹ́ dákù ànábì ní ẹ pè mí lẹ́rú ọlọ́run ẹ sì pè mí lójíṣẹ́ ọlọ́run bá àríkọ́lá àmọ́ lónìí ẹnìkan ròyìn ànábì ìjọ́ka ó ní yá akramal khalqi man li man aludu bihi ó ní mo pè wọ́n tó lóore tó lápàlẹ́jù nínú gbogbo ẹ̀dá ta ni mo tún fẹ́ sá lọ bá ṣìwáka eh? ìdáhùn lórí hadith ilhimami nígbà tàlótún ní tí mo lọ lè bá lẹ́yìn ìlànà bí sallallahu alaihi wasallam nígbà táwọn ṣẹlẹ̀ ńláńlá jálù lálábádé ọlọ́ta ń fẹ́ sálọ ẹwọ́rọ̀ ilé ìnísìn ọlọ́ta láàmà sálọ allah ọdọ́lọ́wọ́ bá rikẹ̀ láàmà sálọ a mọ́ torí pé fẹ́ràn anẹ́bì ó yin anẹ́bì débẹ̀ pé ọ̀dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam òun lòun ma sálọ nígbà tẹ́lómi ó tún yin anẹ́bì sallallahu alaihi wasallam ó ní wà ní ìlànà ó ní wà iná mi júdì ìdúnìyà wọ̀dì rọ́tàá ó ní nínú ọrẹ ànábì tánàbí sallallahu alaihi wasallam tàwá òun náà ní ilé ayé tàwà ń bẹ̀ yìí lánàbì ló tàwá lórí ayé wọ̀dì rọ́tàá àti ìkejì ayé òun náà lọ́jọ́ gbé dàlkìyàmá ó ní wọ̀mí ulúmi hí ilmù láwùhì wàlkọlàmì ó ní kọ́là nínú mànábì ní òun náà ní gbogbo mà sí láwùhù wàlkọlàm ẹ̀yìn wà láàti kálàm tọ́nà ọba àdékẹ́ ọlá ní kó kọ gbogbo tí ó mọ̀ sẹ̀rẹ̀ láyé sáré kìí àmòfìdé ó ní nínú ìmànábì náà ní sí kálàmù kọ ẹ̀rí gbogbo àwọn eléyìí àtẹ́jù ní nínú àríyàn Ànábì sallallahu alaihi wasallam ìtẹ́lómi wá gbọ́yé sínú ìtumà gbọ́yé àjẹ́rìbá Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni ìtẹ́lómi gbọ́yé ń bẹ́ òun náà ní pápá jùlọ àwọn ìyá wa òun náà ní kápá ńlá sàlátù abẹ́lọ sàlátù fà nẹ́bí ẹ̀yìn gbogbo ọjọ́ sunday sunday kálá ńlá sàlátù ó kálùkù wá pàtí àsàlátù eléyìí sọ́ra ẹ̀ ní jambat eléyìí sọ́ra ẹ̀ ní jackman eléyìí sọ́ra ẹ̀ ní eréṣìdì jájájá ni wọ́n mọ̀ sọ́ra wọn gbogbo àwọn eléyìí nítìí kò sí nínú àwọn kọ́dà nínú àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn ni tí bá ànábì ìlú ayé tí bá àwọn sàábí ànábì ìlú ayé lẹ́yìn ànábì ọjọ́ àsàlátù wò làwọn sàábí dálẹ̀ láti fi bí ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam hàn wọ́n sì nífẹ́ ànábì jù wá lọ nítorí pé wọ́n rí ànábì sallallahu alaihi wasallam àwa tí wọ́n pé fún wa làwa gbà lágbàgbọ́ kò dàbí ẹni tó rí ànábì sallallahu alaihi wasallam lójú síbẹ̀síbẹ̀ ògbúrú àwọn nǹkan wọ̀nyí wò ṣe òun làwa ń pè lápè mọ́ra láti sọ pé a jẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ mutaba'ati nabi sallallahu alaihi wasallam òun náà ni káfọ́ máa títẹ̀lé inú ẹ̀sìn wa káfọ́ máa nípa nabi sallallahu alaihi wasallam gbogbo tó máa ń ṣe nínú ẹ̀sìn ẹmọ́ fi tẹ̀lé ní káfà nabi sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá fi lè gbìyànjú láti tẹ̀lé yìí yóò máa túnmọ̀ kó jẹ́ ìgbé ànábì sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́wọ́ bá àríṣẹ́ ọlá ni tẹ́ ẹ bá gbìyànjú láti tẹ̀lé yìí téèyàn bá ní gbogbo eléyìí téèyàn bá ṣe nǹkan kan nínú ẹ̀sìn náà wá pé àwọn pé ń tánàbí ní a máa ṣe nínú ẹ̀sìn ní yóò rọrùn fún ọ láti ṣe gíní láti máa ṣe nítorí pé kò sí tẹ̀sìrìdùn mùtàbá kò sí wa lónìí tẹ́lẹ̀ ìbá dé yóò mú tiẹ̀ wá wọ́n ti máa tẹ̀lé bàbá kan bá dé yóò mú tiẹ̀ wá wọ́n ti máa tẹ̀lé nínú ẹ̀sìn òun náà ló wá fà la àmọ́ lónìí islam wúwo ó ti wúwo débi pé nígbàtí ẹwẹ́ wù ní pẹ̀sìmáṣe islam kọ́dẹ̀ ẹni tí ó bá mọ islam tẹ́lẹ̀ tó bá tẹ́ẹ̀fẹ́ wọnú islam àwọn nǹkan kan máa dẹ́rù bá láti wọnú islam tó sì nínú islam látàrí àtàtàwọn èèyàn gbé wọnú islam lẹ́sìrìsì mòlídí ò sínú islam àwọn èèyàn ti gbé wọnú islam ẹ̀dọ́ bá wọnú islam ọgbẹ́ ah, àpá ní wọ́n ṣe mòlídí wọ́n tún ní kọ́ máa dáwó kan eléyìn náà lè máa ní ẹlòmí ìlà ẹ̀yìn tó gbogbo àwọn kèrí sírísì tí ò sínú islam wọ́n ti gbé wọnú islam kò wá sí nǹkan kan nínú erékùn ẹ̀sìn wa kò sí nǹkan islam tí ò sí àdádá rẹ̀ tí wọ́n gbé wọ̀ kọ́là bó sàlọ̀ àlá lásán bẹ́ wọ́n tún gbé àdádá rẹ̀ wọnú àdọ̀ àlá ẹlòmí àtún wá sàlọ̀ lásán ètò fọ́ọ́sùn mi báyìí yóò àtún kan báyìí wà náwọ́ sókè àìlẹ̀ jẹ̀rí ìlú àlàáhàdà ìbò lẹ̀ rí wà lórí eléyìí àwọn èèyàn

tó jẹ́ pé tán bá ní ó sàlàyé bí tẹ́ ń kírun ẹ̀rì pé kò jọ bá nàbí sallallahu alaihi wasallam ti ní àkírun a rí ma pèrà wa ní mùsùlùmí mo ká àríkà nàbí sallallahu alaihi wasallam kan in ti ń pamílẹ́kún pé anábì sallallahu alaihi anábì ní ẹlòmí ó kírun ó ọdún fún ogójì ọdún ọlọ́ọ̀bà àríkẹ́ ló sì nígbà kẹsànú òun rẹ̀ anábi ní bọ́yá ń jọ mi ó ń kú dáadáa níbi irun yìí àmọ́ kò sùjú ìdá kò sí móríkalẹ̀ dáadáa níbi irun mi ó lè sí móríkalẹ̀ dáadáa kó mọ́ sí kó mọ́ sí rùkú dáadáa ẹwà ó bá ti lónìí ẹlòmí èrí rùkú náà ni ó bá lọ sùjú kò ní dúó ẹlòmí ò ti ẹ̀mọ́ tí wọ́n wí ẹlòmí ọ̀gá wọn lè tuntun yóò ni ẹ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá wí bẹ́ẹ̀ ẹlòmí ló 70 years ẹlòmí ló 80 years ẹlòmí ti jáde láyé ẹlòmí bẹ̀dùn ní olóòrùn à ní wá nǹkan kan mùsùlùmí nánú àmọ́tọ́ ẹgbẹ́ nǹkan ayé ni a máa fẹ́ wá bá ṣe upgrade ara wa a fẹ́ wá bá ṣe upgrade knowledge ara wa a fẹ́ wá bá ṣe gba oyè kóyè níbi nǹkan ayé kí ló dáa wá ní ma upgrade ìsáàrù tí ó wúlò fún àtọ́bá díjọ́ ọgbẹ́dà alkiyama ìtumọ̀ ìjẹ́rìí tí ànábì sallallahu alaihi wasallam ní pé òun nìkan òtí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni òun náà ni pé ká ju sí àárín ilẹ̀ fún ànábì níbi ẹ̀sìn wa gbogbo tá a bá ti fẹ́ ṣe inú ẹ̀sìn ká mọ̀ títẹ̀ láàrín sallallahu alaihi wasallam ẹlòmí wọn sọ fún pé ànábì dánẹ́bì ní á ṣe ní yóò máa ẹkọ́dà ẹlòmí ò láyà yóò ní tó bá ti jọ ọgbẹ́dà alkiyama sọ pé mi mo ní ó tẹ́ ẹ̀yìn ìbòlóòtí tẹ́ lẹ́nu ìbòlóòtí láyẹ̀ tó fi wá pọ̀ sí yọ́ ìkìámà tó wà ní ovẹ́ dìfẹ́ndì ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́wọ̀bà lè kìọ́lá sí lórí fanúẹ́sì ẹlòmí o ma tako ìyáwó tó wà ní súnà nẹ́sì sallallahu alaihi wasallam ẹlòmí ìdí ẹ̀sùn ọdún láyà débi pé yóò sùn mọ̀ dáadáa pààrọ mẹ́sì ọ̀kan sọ ń jẹ́ òní ó láwọn ìyàwó ànẹ́bí ògbójú subhanallah láwọn àdíjì tó pọ̀ nínú àdíjì ànẹ́bí sallallahu alaihi wasallam láwọn ayà ti sọ̀rọ̀ nípa hijab gbogbo àwọn nǹkan wọ̀nyí ká ma wá tako nínú ẹ̀sìn ká sì máa pera wa lọ́mọ ẹ̀yà ànẹ́bí sallallahu alaihi wasallam bí ìgbà tó ẹgbẹ́ ìyàtọ̀ ara ẹni jẹ ní bí ìgbà tó ẹgbẹ́ kéèyàn mọ́ kéèyàn wá sí láyé ni tó bá mọ̀ kó bẹ́ẹ̀ tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam tẹ̀lé kó ti máa pàpí mara àlànà rẹ̀ tó wá sí pé nǹkan mí ló fẹ́ tẹ̀lé tẹ̀lé nǹkan mí kó jáwọn yóò mọ̀ pé nǹkan mí tó ń tẹ̀lé lélẹ́yìn ni ó mọ̀ ma wá dáúgbẹ́ papọ̀ kí wọ́n ní súfí súnní ni ọ́ in súfí ni ọ́ súnà ní ọmọ dáúgbẹ́ papọ̀ mú kan tó ẹgbẹ́ súfí ni ọ́ jámọ̀ pé súfí ni ọ́ tó ẹgbẹ́ alùsúnà ni ọ́ jámọ̀ pé alùsúnà ni ọ́ gbogbo àwọn nǹkan báyìí gbogbo ẹ̀ náà ló lápọ̀ọ́lẹ̀ gbogbo ẹ̀ náà ló níbi tó ti wá tó bá pẹ́ alùsúnà àátọ̀ ọ̀pá látara àti eléyìí ẹja lọ lè mọ̀ ìpé tàà bá fẹ́ pàpè mọ́ra pé àgbàgbà Ànábì sallallahu alaihi wasallam eh, òjíjẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ni ó àríkájúpá jẹ́lẹ̀ níbi ìmọ̀ tẹ̀lá Ànábì sallallahu alaihi wasallam fún wa òun náà ni ká mọ̀ bí tẹ́sìn ká ni ká gbà pẹ́sìn ni simple arithmetic ni tó ẹgbẹ́ kò yẹ kó tí ẹmọ ìdàmú lákàí rárá tẹ́nìkan bá wá ń bọ́ jíyàn pé nǹkan yìí bẹnu ẹ̀sìn ìwọ́n sọ pé kò sínú ẹ̀sìn ẹgbogbo yẹn ẹjọ́ mọ́ dá padà sọ́jà nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo aná sáà mọ́ bá nẹ́bí sí láyé agbàdá nẹ́bí fi jáde láyé tó bá bọ́ jíyàn pé mòlídì bẹnu ẹ̀sìn ẹjá jọ dá padà lọ sínú ayé ìgbáyà nẹ́bí sallallahu alaihi wasallam ẹjọ́ là nẹ́bí sí mòlídì ẹjá sọ fún wa ń bẹ́ tó wáyé pé bìdáhùn bẹnu ẹ̀sìn ẹjá dá padà sáyà nẹ́bí sallallahu alaihi wasallam àbẹ́yẹ̀ òkú láyà nẹ́bí sallallahu alaihi wasallam ni àbọ́mọ kékeré òkú àgbàlagbà òkú ni láyà nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdádálẹ̀ táwọn èèyàn gbé kalẹ̀ tó wá sọ di ẹ̀sìn ó wá jẹ́ kí islam ó mọ̀ nira fọ́pọ̀lọpọ̀ ó jẹ́ kí islam ó wúwo amẹ́ni tó bá mọ̀ nǹkan tí ṣe inú ẹ̀sìn islam yóò gbádùn ẹ̀sìn rẹ̀ yóò sì gbádùn gbèsè ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sàdádálẹ̀ inú ẹ̀sìn nídìí wọn ò ní gbádùn ayé náà ẹlòmí ò lọ sí ààrẹ mọ́bì kan yóò lọ fẹ́ sí láìláìláì wá mílíọ̀ tá ló ràn kò ní ró jẹjẹ inú ẹlòmí ò lọ́sà látara rẹ̀ ẹlòmí ò kó ààrẹ rí sí ìbára rẹ̀ so tá ló ràn ń fayé nira rẹ̀ lákòsí gbádùn ìtọ́lọ̀ọ̀bà àríkẹ́ olóòrùn tánàbí òun náà yóò fi nira rẹ̀ lá ẹlòmí o máa jẹ nǹkan yóò lóun fẹ́ jógun kan tó kóró nǹkan bí èyí nǹkan ẹgbẹ́ ẹlòmí lè ṣe kọ́kọ́ bọ́lọ̀n fi sàtì jẹ ẹ̀dàkùn ẹran gidi bẹ́ẹ̀lẹ̀ tí yóò máa jẹ yóò máa wá fara nira rẹ̀ nítorí kíni nítorí àwọn nǹkan tí ò sínú ẹ̀sìn ó ti gbé kọ́ra rẹ̀ lọ́rùn ó ti wá jẹ́ kí ẹ̀sìn wúwo máa lọ́rùn síbẹ̀síbẹ̀ tó àwọn nǹkan méjèèjì káwà ìmọ̀ nítorí pé òun náà ni kọ́kọ́rọ́ tí kọ́kọ́rọ́ wà yìí tí ò bá ti mú tẹ́yìn rẹ̀ bá ti pé tàbálà wọnú Islam ẹ̀yìn agbáláàmà yí yagagí táàmà pẹ̀lú àwọn mùsùlùmí tó bá díjọ́ ọgbẹ́dà ti hàmà ojú wọn kálùkó wàhálà wọn ma wá fún ọgbẹ́ tó ń ṣe ìtàlófin ọ in tó ń ṣe ìtàlófin sallallahu alaihi wasallam náà ló mú wa fún wa abẹ́lọ́wọ́ bá alẹ́kẹ́ọ́lá kọmọ́sá sàlékún àgbóyẹ̀ sí fún wa abẹ́lọ́wọ́ bá alẹ́kẹ́ọ́lá kó já mọ̀ òdòdó lódòdó kó jẹ́ ذلك والقادر عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم على محمد وعلى على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك kó mú ìlà sọ́lá